olódùmarè o. olódùmarè o. mo ti fárí ni pé àbàwọ́n rí òpèré adúlá fún aláàyè náà wọ́n ní mọ̀yé ní sáláàyè wọ́n ní mọ̀jọ̀ ní sáláàyè mọ̀yé ọ̀sáláàyè o mọ̀jọ̀ sáláàyè o aláàyè ní í ṣera rẹ̀. ajẹ́lajẹ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá pòrè àti tòdìbò ló ṣàlọ́wọ́ pé kò sí bàbá mi tó lè wọ̀ kó ṣe ní ìdènà àṣàkùn o. gẹ́gẹ́ ìwé ìdarí ọba ni mí mo bá lórí ohun gbogbo kí ni tó ń gbé tó jẹ́ agbádùn ìgbà jèrè o sinimá titun tàbí Bọ́lá Bákàrè gbé jáde ìgbà ajé ìgbà ajé nǹka kọdùrì kókó ọdínẹ́sì ẹ̀ ó lágbára. mo kú ọ. àwọn èsì pa mí o. sinimá titun olókìkí ni tàbí àkọlé ẹ̀ ní ìgbà ajé ìgbà ajé tó kóná lálẹ́ kóná jajan. tẹbi tara la bò sáájé ẹni bá pé mẹ́jọba yìí gbogbo wọn ni wọn ò kú bájá ti ń kú tòun tògbóró. èèwọ̀ èèwọ̀ òrìṣà iná jó ti ti wọnú igbá iná kú. gómi ìjàkaná ti ń bẹ̀ wò. òórùn àwọn agbára ọlọ́rẹ̀ wọ̀ mẹ́tàlá dé àwọn ìyá mi ọmọ olódòdẹ ìkọ́ fọ́ ìkọ́ ya ìkọ́ tó kù tí wọ́n fi sọ́dún rẹ mọ́mọ́ lọ́mọ́ èmi dán ọmọ jímọ́lá ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ti gbìn ikú wá mi délé kò bá mi ẹ̀rọ ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n sì ikú ọ̀gbọ́dọ̀ jẹ́ ikú ò gbọdọ̀ jẹ́ yín pẹ́pẹ́yẹ. ẹni ta rò pé ò lè pàgọ́ hmm. ó ti kọ́lé aláàrùn ni. ewúrẹ́ ta wí fún tí ò gbà yóò padà dẹ̀rùn fani àlọ tiẹ̀ ti lọ àmọ́ àbọ̀ tèmi ó ń bọ̀. ọjọ́ méje péré la fún adéwuyì. tẹ́lẹ̀ mọ̀ adéwuyì. tàǹdé gbàyé fún un tàǹdé gbàyé ní ẹ lọ́wọ́. òun á fẹ̀lẹ̀ ọ̀gbìn wọ́n ní kì í bàjẹ́ o ohun abáfagbára mú wọ́n ní alára kókóókó. mo dọ́gbọ́dọ́gbọ́n ọ̀pọ̀ pé. mi ò ní jó gbáyé. wọ́n kẹ́kọ̀ọ́ wọlé ọ̀rọ̀ ajé bàbá. mo dára. nígbà tí o bá farabalẹ̀ dẹ́sà òkété hmm. èyí ń lọ bẹ́jọ́ mbẹ́ olórin yínká kọdùrì táwọn sálò gògó fìtí àbálògùn ọláyà igwe péjú ògùnmọ́lá láti fàdídì méjì àbíbọ́lá bákẹ́rẹ̀ mukari yumi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ìgbà ajé àkànṣe sinimá tí gbogbo àgbáyé ti ń retí ẹ̀. ìyá ọba ti kú. ẹ fọ́.